الحمد لله رب العالمين ولي الصالحين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سلك مسلكهم واتقى آثارهم إلى يوم الدين على قسم الله ọba tí ó tún yọ̀ǹda fún wa láti tún pàdé ara wa nírọ̀lẹ́ òní lẹ́yìn tí a ti tàbá fífẹ́ ìyẹn lọ́sẹ̀ tí ó rẹ̀ kọjá lọ́mọ́. ìrọ̀ yóò di lágbára lọ́wọ́ ọ̀rọ̀ tí ó ń já àmì nílẹ̀ àní pàtàkì jùlọ ọ̀rọ̀ tí ẹnìkan àwọn èèyàn ń fojú níní màtí fi ń wò tó gbé nù àtẹ lu àwọn tàbí àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam. ó mú síra àlẹ́ àkílẹ̀ tó wà sàfíyà èyí bàbá yìí ń tẹ̀lé yà èyí tí wọ́n kọ́ tí bàbá wọn tẹ̀lé yìí tí wọ́n ti ń ṣẹ́rí fún rẹ̀ ó mú síra ọwọ́ àti ń tẹ̀lé ibà fáwọn ní ìtẹ̀wé nàdúgbẹ́lẹ̀ ẹ̀fẹ̀ àfáwọn ní ìjọba ìtẹ̀yìn ọ̀gbọ́n tọ́tọ́ ń pa àwọn àtàlẹ́ yìí kí lọ sọ olólè ni wọn olólè náà ni wọn olókùrọ̀ ni wọn apààyàn ni wọn ọ̀sán wo ìgbẹ́ àyè. àwọn yorùbá bọ̀ wọn lẹ́nu tí ọ̀gá jẹ́ òun fọ́gbọ́n ìtàkìtà òní ọ̀pá. ìkíní àfa àti ọgọ́rọ̀ ni ọkọ̀ kọ̀ wàhálà bàbá ọ̀sẹ̀ ilé mi. ìdúgbà bò wí oní àwọn èèyàn. ẹ̀kejì tí wọ́n á ní pé àdáparọ́ burúkú ńlọ́pàá. káwọn òbí náà fẹ́ lo òfin ẹ̀sìn ní ẹ̀kísẹ̀ ẹ̀rí ọ̀sìn látara pé ní àmánà afá rẹ̀ o ní àti sọ ní o ìrẹ́lẹ̀ o kò sí mú o. ó gé ọ̀rọ̀. ọ̀rọ̀ lórí. ọbẹ̀ nídìí ọwọ́ mi kọ́ fẹ́ lò nìkan tó di àbúrò lọ́gàlọ́gà. bí ìgbà táwọn kìrìtẹ́nì ní bá fẹ́ bá mùsùlùmí sọ̀rọ̀ òye ní bá fẹ́ gbà pẹ̀lú ní pé ìrún kí ló fi ń kí kí n kúrò ánì ní gan sọ nípa àwọn tó lù mí. ọbẹ̀ ti fọwọ́ ìlú sẹ́nu pẹ̀lú ìparun ìyàtọ̀ lágbára ààyè sílẹ̀ sí tí àtìpọ̀ kọ́mọ jẹ́ ti àwọn olùkírun ọ̀rọ̀ oní ọ̀sọ̀ ń sáájúwájú ọ̀rọ̀ oní akọ ń bàlẹ̀ kò wọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́rọ̀ bàbá yẹn ló ṣe rí àwọn sàábà tó ṣe wípé ẹni tó yẹ ká máa gbé gẹ́gẹ́ ká máa ṣe àgbàlẹ́ fún oníwájá kódà lára ojúṣe ní kọ̀ọ̀kan wa táwọn àgbàdo ni pé tá a bá ti ń gbọ́ tí a ti ń dá ọkọ̀ wọn ká máa tẹ̀ lọ́dọ̀ yẹn lọ́rọ̀ wọn á ní ọlọ́run bá ní ìjọ tó ti wọn. kótó ti bá lọ sí eléyìí ẹjẹ́ máa àwọn ohun gángan ńlá ń tó ní sáàgbé lẹ́yìn tá a bá mọ̀ ọ́n ká a wà fún nípa nàkánì sọ̀hálà ipò ìtàwọn ìtàkì ti hàn wà wà láì má ti tètè pọ̀ rárá tá a kàn lè gbẹ́ni nígbèkúgbè sí rárá ẹgbẹ́ bá ti máa gbọ́ nínú àwọn ìṣàdé èyí tí ń bọ̀. ṣùgbọ́n ká tó lọ sí ilé yìí àti ká tó fún bàbá yẹn ẹjẹ́ gan ni ẹ̀ka lè lọ́tọ̀ lọ́rùn sábàtọ̀ nípa àwọn sọ̀hábíyù nínú ètò ìdàgbàwà bàbá wa àlìjáwò àdé nínú síra àwọn ọ̀sìn ha bàbá ní wọ́n mú sọ̀hábíyù láti di fún ìdè sọ̀híbà òwò yẹ̀sọ̀hábò òwò sọ̀híbà yẹn ni bí àkókò sọ̀hábàtò pẹ̀lú kásìrìn jámù ló jẹ́ fún àkọ́ṣígbò kọ́ṣígbò yẹn ni ọ̀rẹ́ yẹn alábàáyé. ìyẹn jẹ́ méjì lọ́gbàwá tọ́ba ń sọ nípa sàbí lọ́dọ̀ àwọn àfa oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfa àtọ̀ Imam Ahmad kọ́nà kọ́ba ní ìjẹun. فليما بوا الخطيب المجدد من الزوال ولن ذلك ينفع به من صحب رسول الله صلى الله عليه وسلم سنة أو شهرة أو يوما أو ساعة أو رآه هو من أصحابه لو من الصحبة àdàkọ́dìrì náà sọ̀hìlà wò. wọ́n lè ta ní òkúta rẹ̀ ilẹ̀ tó ṣe wípé ọba nàbí ọ̀rẹ́ ọba nàbí kẹfẹ́ ọ̀nbẹ̀pẹ̀lá nàbí ìbá àti ọlọ́kan ìlọ́lọ́ àbí oṣù kan ìlọ́lọ́ àbí ọjọ́ kan lọ́lọ́ àbí wákàtí kan àwọn ọ̀rọ̀ àrùn àbótiẹ̀lẹ́ tó dé lásán ni. فهو من أصحابه يوجد فهم من أصحابه اللغة له من الصحبة أما في أصمد في تعليم فهم على قدر ما صحبه لدوا لتبتبان النبي تبتبان تعريف تعريفات منا وصول شبيه تعليم بلا من جلو nínú àwọn àlùfà oníkàtọ pé sàhábíyù ni màlákìyà tàbí sallallahu alayhi wa sallam mu'minan bihi sọmọnà náà tàn án lẹbi ìsìlámù ẹni pé nta lè pèsè sáàdé ilé ńtọ́gbà nìdí pàdé yàtọ̀ sí kọ́ńtà pàdé oṣù ìsìlámù ọgbà nìdí gbọ́ sọmọnà náà tàn án lẹbi ìsìlámù lẹ́yìn náà ìgbà tí ó jáde láyé ó kú lórí pé mùsùlùmí ni. tàrífù yìí lára tó jẹ́ ó kún ni pé àwọn tí ò yẹ kó wọnú rẹ̀ ọ̀wọ́ náà àwọn tó yẹ kó wọnú ẹ̀ gbogbo ẹ̀ pátá ìlọ́kùn sínú rẹ̀. ìgbà tó a sọ pé mo mí lè wà náà sálẹ̀ ìfúnà ọgbà nínú ìgbà tó lọ́wọ́ ìgbàdé kò wá fún òkúta islam torí kí àwọn kan bẹ tó ti pé ní tòótọ́ wọ́n bá wọ́n bá nàdí pàdé wọ́n gbàgbọ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí náà ta káfíọ̀rọ̀ òkúta islam ọkọ̀dà ìtòlè kòtòlè ọkọ̀ wọn. gẹ́gẹ́ ní abdullah ibn khatab àti rọ̀bíà ọmọ kùmáyà àti nàkẹ́yìn ibn dọ̀bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàbá wa alḥafiz abulfadl ahmed ibn ali ibn hajar rahimahullah bàbá ní wà á sọ́dún mọ̀ wà fọ́fọ́ àlẹ́yìn dáadéka. ẹni pé tábà ń sọ nípa àwọn tàrífàt èyí tó múnádóko jùlọ nínú àwọn tàrífàt èyí tí ń lọ́wọ́ àwọn onípẹ̀tà bẹ́ẹ̀. من لقي النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات على الإسلام ìyẹn tó bá nàbí pàdé ọgbàgbọ́ ó sì kú sórí islam fàyàdé kọlù fi máa ń làkìyàwó máa ń tọ́ láti mọ̀jà làdọ́sí tábà ti tààrífù ẹ̀ báyìí ìkíní kọ̀kọ̀kọ́ lábẹ́ tàrífù yìí yálà máa ń tọ́ láti mú jàlá sátò ẹni tó lo àkókò tó pẹ́ kẹlá nìmi ojú kò tó bá dúkò tó pẹ́ kókó ní tàrífù látàrí pé lákìyà ó bá nìmi bàjẹ́. àwòkọ́ sọ̀rọ̀ abẹ́ tó ti pé àsìkò tó lò pẹ́ lánàbí kò tó nǹkan ẹlòmíì lè pàdé ànábì kó gbà ànábì gbọ́ yóò dùgbà àdéhùn lọ́nà ànábì ẹlòmíì ti lè bá nàbí ìpàdé ọgbà gbọ́ kókó tó lè dáàmú mọ̀kọ́jẹ́ pé ọgbà àdéhùn kankan lọ́dọ̀ àdàbí àyígbà àdéhùn wà hàn ọ̀yọ́kọ̀ àdé. bákan náà mọ̀ gbọ́dọ̀ máa wò ẹni tó jagun pẹ̀lú ànàbí kárí gbogbo ọ̀nà ẹni tí ò láǹfààní láti jagun pẹ̀lú ànàbí kárí gbogbo ọ̀nà. wọ́n náà rọ̀ àwò ẹni tó tún rí róòkù yàtọ̀ ní wọ́lọ́lá ọkàn náà lè ti báyìí yàgbé ìgbà sílẹ̀ lọ́kà tí ò tí ó kó dàgbà dé dàdí ìgbà kúkọ ní. bákan náà wọ́n ńlá ń yàrá ọ̀gbọ́ ẹni tó ti pé ọba nílé ìpàdé ọgbọ́dọ̀ àwọn àgbàdé ọgbàgbọ́ ogun tó rí máa ń ṣùgbọ́n kò fojú rí àdúgbò báyìí. lè áàrin ní torí ìṣẹ̀lẹ̀ kan bí ẹni kọ́lé láti dúró ojú tó wá fọ́n ọ̀yọ́kùnrin ìpàdé ويكن بخير الإيمان nígbà tí wọn tẹnu tàbí fún mi wọn láti àmìlíyà sallallahu alaihi wa sallam mọ́kùnrin nàbí kìí tí gbogbo ẹni tó bá nàbí pàdé ìlọ́gbàgbọ́ àbújáàlì ọba nàbí pàdé lọ́kọ̀gbàgbọ́ tó kọ́ ìdù mọ́kùnrin yọ̀yọ̀ kékeré yọ̀yọ̀ jáde ìbá àti pé lẹ́yìn ọ̀rẹ́ yìí lẹ́yìn bàtà nàbí ìkú ọ̀padà sí láàánú ìwé ìdáhùn àgbègbè níta àgbè. àyè àbíkọ́ bá kọ́ bá láǹfààní láti dáhùn sí ìpàdé lẹ́ẹ̀kan sí lẹ́yìn ìgbà tó ti dáhùn padà mo tí ò bá ti lè dáhùn sí ìpàdé lẹ́yìn ìgbà tó ń tó ti lè kẹfẹ́ rí àgbègbè níta àgbè. wàkọ́ọ̀lù náà ti rí ìyó kọ́lẹ́jì máa ń là kílíà owó mọ́kùnrin àgbègbè ilé. a ní náà ń bèèrè ló gbà náà ẹlòmíì bẹ́ẹ̀ tó ṣe pé yẹn ni pé kọ́ ìdùn ọyọ máa ń là kíyàwó mọ́mìnà ti léèrè ọba nílé ìpàdé tó kọ́ ṣùgbọ́n ẹlòmíì ló gbà kọ́ kàmá ń là kíyàwó rè mọ́mìnà ní alìkìta ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta bí ẹni tó ti pé ọba nílé ìpàdé síwájú ní àwọn alìkìta ìyàwó ní àbínàtọ́lá ṣùgbọ́n ká tó ń ṣe ànájì lójú sí ọlọ́run kọ́lọ́n tó ń ṣe lójú sẹ́ni lójú gbàgbọ́ ẹgbẹ́ bí wọ́n lọ́kọ́ tó ń mọ̀ ń parí. wọ́n yẹ kó lè kọ́ lè wọ̀ náà tààrà lè Islam gbólóhùn táwọn afá sọ pé ó tún kó sórí Islam eléyìí bákan náà ẹ̀ńtọ́ gbà nílé gbọ́ súnmọ́ àdá lẹ́yìn náà àti tèmítàdé lórí kíkó máa rẹ̀ náà ló kúlé gẹ́gẹ́ ní abdullá ibn jahaj àti abdullá ibn khatọ wàyí ẹ̀dẹ̀ pẹ̀lú pé ìwé tó bá ti pín ọba nìdípàdé nítòótọ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ó kó mọ̀ lẹ́yìn tó kó mọ̀ tán àádọ́lẹ̀ islam kọ́bùlà ayélujára ó tún wá padà sí islam kò tó lè pé yóò kó ọ̀rọ̀ méjìlá máa fà á sọ nílẹ̀ àwọn sọ pé ìwé ẹni báwọn sàwáàn ìsámà àbí mọ́lọ́tàn ọ̀rọ̀ yálà ọba nàbí pàdé lẹ́ẹ̀kan sí àbí ọba pàdé wọn ni àákàkún sàbẹ látàrí pé ìmọ̀ ta adam islam ọkọ̀ ọ̀tún sórí islam wàá bá pàṣẹ alùmọ̀tàmù. bóun láti wá mà pé ẹni yìí ó sàbẹ ni ọ̀nà bíi mẹ́rin. làwọn afáà là kalẹ̀ láti mọ̀ pé sàbẹ̀ ilẹ̀ nígbà yìí pàtó. alihafi ṣèyàwó bin ibn hajar al-Asqalani ọlọ́mọ àti kẹba ọ̀nà mẹ́rin láti mọ̀ pé sàbẹ̀ ilẹ̀ yìí. ìkíní àyẹ̀kùnmọ́ta bìtọ̀rí ìkẹfàwọ́ àti ìlànà ìgbà àdéhùn. káràmù kàtó pọ̀ náà. tí wọ́n sọ pé kọ́ dàgbé lẹ́nu. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì àlẹ́ ti bá dàpọ̀ ọ̀ṣun rọ̀ ọ gbajúmọ̀ sí dàgbé lẹ́nu. ìkẹta àyẹ̀rù àná àdìmínà fàábà àná fúláàlì láwùjọ ìbá oníkẹ́nìkan náà wọn dàgbé kó ṣe àtúmọ̀lẹ̀ pé lágbájá ọmọ lágbájá o nínú àwọn tàbí àdìgbé lọ́wọ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin ni pé

ó jẹ́ àmàyè ọdún èyí tó ti pé àwọn sàábé tẹ́gbẹ́ lẹ́yìn ọdún mọ́ àbẹ̀rẹ̀ nìkan tí ó ṣe kù nínú àwọn sàábé nínú àdé ìlú ìtàlẹ̀ ní sẹ́lẹ̀ ní ọdún yìí jáde nínú àdúrà ńlọ́gbà wa ó ní òjíṣẹ́ náà bá sọ́gbà báwọn àdé ìgbà tẹ́lẹ̀ sọ kọ́bùlà àyẹ̀rẹ̀ mẹ́ta lè ṣáárín níbi oṣù kan kò bí oṣù kan sáà níbi ọjà lè láyé lọ́sọ̀rọ̀ náà nínú wí òdìbò kò sí mọ̀ nílá mọ̀kànlá ọ̀dà mi ìfura máa alẹ́ àrùn mi náà sì máa fóònù tàbí máa fóònù tàbí ìyàwó náà yá àti àléyà ní àtìkánná àwọn tá a lè wà ní lónìí mọ̀kànlá ọ̀dà bọ́lá ẹ̀mí kan ò lè rẹ́pò nínú wa. ní ọgọ́rùn-ún ọdún sísìn wáyé ayá tí ó sì máa jẹ́ kọ́ńsẹ̀ǹtì yẹn ni pé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún sáàmì lè jáde láyé ẹ̀ńbàṣe ìwé àwọn tó lẹ́yìn ìgbà náà àmì ìgbàlọ́ lé pé ni ìyẹn bí àwọn ọ̀nà mẹ́rin ètò àwọn àgbà ipò táwọn ti nínú Islam ìkíní ni pé bí ọba tí ìtọ́lọ́wọ́n bá ọba àlejò ọ̀la ó fi àwọn sọ̀hábà yípo àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam ìtànká ìbátítà Islam nínú gbàgbọ́dọ̀ Badr àlùkọ́kọ́rọ́ òǹkà àwọn mùsùlùmí ó kéré pọ̀ lójọ́ lóǹkà àwọn mùsùlùmí. wọ́n tó wá kojú àwọn kẹfìrí ànábì wa gbọ́wọ́ rìn ọbẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ ìrírí ọlọ́run bá èyí tó wù lè ìlànà ọba ta àwọn èèyàn mi a ń bẹ pẹ̀lú òbí lónìí àwọn tó ọbẹ̀ ilé pa wọ́n rún táwọn a bẹ ilé pa wọ́n tí mo ń lásán yẹn ní pété abáǹtò nípa àwọn sọ̀hábà ìkẹ́mí ọlọ́run lò wọ́n láti ṣùgbọ́n ànábì àwọn ọlọ́run lò sí ìtànká ti bẹ́ẹ̀ islam àwọn yorùbá ní tí yorùbá ti fi àtàǹkà kò ní bí lágbà ńláńláńlá ìbàjẹ́ rí yẹn ní pété àdá lọ́wọ́ ìbàjẹ́ rí bí yorùbá ti ìtàwọn sọ̀hábà ní àbátí makíní àti lẹ́kọ̀ọ́ àdìsí ní ọ̀gbọ̀n náà islam ìgbà tí kárí ìgbà tí dókè tó sọ̀rọ̀ àwọn sàhábà rẹ̀ tó wà ní láyà lẹ́nu sẹ́nì kan wá ní oṣù ti ẹnu sí tí ń fẹnu ẹnbẹ́lì lọ àwọn bàbá yìí àwọn mẹ́rin dúró sí ànábì gbàgbàgbà lọ́dún ìgbàgbẹ́ àwọn ní à ń gbé owó wọn sílẹ̀ pé àníri ànábì àbẹ̀lẹ́yìn ìgbọ́ díẹ̀ náà àwọn àyà èyí tó ń pè ìfúnmúlẹ̀ ipò àwọn sàhábà nínú Islam ní àwọn àyà tó gbọ́dọ̀ nínú sọ́dọ̀tù kọ́ńbà àyà ọgọ́rùn-ún níbẹ̀ ọlọ́ni wọ́n tàbí kúndẹ̀lẹ̀ àwòrán من المهاجرين والأنصار والذين تبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه ọlọ́ni wọ́n sáré fún àwọn ẹni ìwájú àwọn tí a ń gba wájú nínú ẹ̀sìn Islam àwọlọ́run àwọn ẹni àkọ́kọ́ nínú ìmọ̀ ajẹ́rẹ́ ni wọ́n kàn bọ̀ yálà nínú àwọn tó ti gbé wọ́n fi lé tẹ̀lé ìbára ìdúkìá ìlú sílẹ̀ kọ́málẹ̀ tí wọ́n gbé ẹ̀sìn wọn sá kúrò ní Mẹ́kà lọ sí Màdínà ìyẹn mọ̀ ajẹ́rẹ́ wọn wọ́n lè àǹfà àtàwọn tí a tẹ́wọ́ gbà wọ́n àwọn aráàlú màdínà àwọn tí a tẹ́wọ́ gbà wọ́n tí a gbà wọ́n láàyè wọ́n lè dín àtàbà ń rìn bí ẹ̀sán àtàwọn tí a bá fi dáadáa tẹ̀lé wọn ní àwọn tàbí ọ̀hún ọ̀rọ̀ ìyá ọ̀gbọ́n wọn ọlọ́run ọlọ́run olùdíyọ́ ti wọ́n wọ́n rọ́dùn ánìmù àwọn náà sì yọ́nú sí ọlọ́run wọ́n yọ́nú tẹ́sán tọ́lọ́run tẹ́sán wọn وعند لهم جنات تجري من تحتها الأنهار تجري تحتها الأنهار ọlọ́run bá tún wáá pa àlùjáná onídẹ̀ra èyí tí àwọn akérèmọdò oríṣi mẹ́rin ti ń sàn lọ́sọ̀tọ̀ lábẹ́rẹ̀ ọlọ́run ló fi àwọn ẹlẹ́dẹ̀ẹ́ kọ́ọ́lì nínú ìyá abẹ́lẹ́ wọ́n máa bẹ́nu àlùjáná náà léèrè dáàlé kàlẹ́ ọ̀rùn àwọn ọ̀gbìn eléyìí gbàgbà ní ìrìn tó tóbi jùlọ ẹni pé sábà ń sọ nípa fáwọlù oníkọ́wé ìyọ̀ bàǹdéyìn wá lóore kẹ́mi ìyọ̀ sí balẹ̀ òní tí ń pààyàn láyà ọlọ́run kẹ́mi ìjẹ́ tó tó fi lé ìjẹ́ àwọn sàárà ẹni pé nu ayé yálà mo àjẹrò mi àbí àǹkọ́ ẹ̀ńtọ́nà ti yọ ní ìlú wọn ẹ̀ńtọ́nà ti yọ ní tí wọ́n wá nínú sí. láyé mi inú tó lápẹ̀lẹ̀ àǹfààní àyà kẹrìnlẹ̀ ìlọ́gọ́ta ọlọ́ni yà ayéwà nàbẹ́ yìí o ìrì na ọlọ́ni tó tó fún ọ wọ́n mọ̀ ní sábà àkàmìlẹ̀ mọ̀mìlẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àtàwọn tí a ń bẹ pẹ̀lú rẹ̀ náà mọ́mìn ìyẹn ni pé ọlọ́run kọ́kọ́ ti sàdéhùn ìtìlẹ́yìn mọ́ ó tún wá fún kan yí ọ̀ká àwọn àbẹ́yìn àwọn báyìí lọ́wọ́ parí suratul Fatih ọlọ́ni Muhammad rasulullah walladhina náà ashiddaa'u 'ala al-kuffar ruhamaa'u baynahum tarahum ruk'an sujadan yabtaghuna fadlan min Allahi wa ridwana ọlọ́lá nínú ọmọ ìpínlẹ̀ òjíṣẹ́ lọ́nà àwọn àtàdé tí a ń bẹ pẹ̀lú rẹ̀ ashiddaa'u 'ala ẹ̀tí máa ń lè máa wọ́n kẹfẹ́ ní wọn ṣùgbọ́n láàrin ara wọn rọ̀ṣà náà wọ́n bẹ̀rẹ̀ náà wọn wọ́n máa ń sì kẹ́ wọ́n máa ń gbà ní ara wọn. àwọn sàbẹ̀ yìí tààrọ̀ ọ̀hún ló ká ń ṣe jáde wọ́n ò máa lè tún ṣe máa tẹ̀ ìkọlọ̀ lórí wọn tó jàdá ó rìn lẹ́nu tó máa ń wọlé ìkọlọ̀ kí ni jẹ́ wá yẹ̀pẹ̀lú nàkọ́jà nàkọ́ àwọn ọlá ni wọn wọlé lọ́dọ̀ lọ ìyẹwò ni wọn wọlé lọ́dọ̀ lọ fọlọ ọmọ yẹn ló dáhùn Ọlọ́run ti lẹ sí wọn. ìdíbi sábà ń sọ nípa àwọn ọgbà àwọn ọlọ́run ti dáàbò bo àdébò Muhammad ọlọ́gbà ọmọ àlẹ́yìn ọ̀dọ́lá àwọn ọlọ́run ló ń sẹ́sìn àwọn ní á ẹ̀sìn àwọn ní á sàká ìlú òjíṣẹ́ náà bá kọ́lọ̀ lọ́rùn àdéhùn ọ̀sán ká lè máa bí ìfẹnu tẹ́ńbẹ́lẹ̀ àwọn àtàdé gbóòtú tóbi tó mú ìṣẹ̀lẹ̀ à. kọ́lì bin Walid radiyallahu anhu lábá ń sọ nípa àwọn tí wọ́n jagun ẹ̀sìn ajagun ṣẹ́gun kọ́lì bin Walid. ṣùgbọ́n ìsìláàmù ti ẹ̀pẹ́. ìmọ̀jọ́ kan òun sọ̀rọ̀ pẹ̀lú àbúrò náà nínú àwọn wọ́n wá gbogbo wọn òkè ànábì ti gbà wọ́n ànábì ti ẹ fáwọn sàdé òbí ẹ bá mi fi hàn lọ́rùn ìlẹ̀ o láàbàtú tó àkàbì ẹ má gbẹnu gbèkúgbè ẹ má bu àwọn sàdé ìlẹ̀ o tó àkàbì ànábì kò wọlé lẹ́yìn bí ìgbà pẹ́ nìkan wá bẹ̀rẹ̀ òun tó tó náà mọ̀ wọn kí ni tó tẹ́jà lára wọn ìdáhùn wa ni pé ọ̀wọ́lẹ̀ mi náà ti lè yá rẹ̀ yìí mo fi ọlọ́run sẹ́mi ìdí ń bẹ lọ́wọ́ rẹ̀ gbé búra lọ anna àhádàkù àǹfàkọ̀ mìtìlá òòrùn záábà máa bálàbọ̀ múdà àdé ìwọ̀lẹ̀ tẹ̀síkọ̀ sẹ́nìkan ní wọ́n bá ń lówó nǹkan tó dé òkè owó tó dò ṣe ìnáwó gọ́ọ̀lù kìí ṣe náírà kìí ṣe dọ́là kìí ṣe euro ṣùgbọ́n góòlù lọ́bẹ̀rẹ̀ sí ní ná nǹkan tó kè owó tó dò lọ́wọ́ àti ìnáwó tó jọ̀nà ọlọ́run tí wà ń jọ lójú àní gbogbo nǹkan náà pátápátá máa bàlágọ̀ mú dàá kò sí ìtò mú ju mú ta máa wájáká múdù kan tàbí wọn jẹ́ kàwọn gbogbo nǹkan náà gbogbo pé ó dùn ní gọ́ọ̀lù kò tí tó múdù lẹ́nu kan ní wọn náà sí lọ́nà bá wà lánàá sí ìfà o kódà kò tẹ̀ sọ́lájẹ rẹ̀ torí pé lásìkò ìgbà tí nǹkan ti pátápátá làwọn sábà ń dá nílẹ̀ àdé nánnáwó bẹ́ nánnáwó bá nílẹ̀ pẹ̀lú àwọn àdé ìgbàlá wọn tó lónà dé kó lè yẹ fúláà pẹ̀lú gbogbo àwọn ọ̀gá àwọn ètò ìsì الله تعالى قلنا في المسجد المنى وانما منها فين على واحد انا من حديث مين اسم عمران ابن حسين يوفى و عبد الله بن مسعود عمر بن جلاله و عن النبي صلى الله عليه وسلم قال خير الأمة في قرني وفي حديث ابن مسعود خير الناس في قرني ثم الذين يدونهم ثم الذين يدونهم الحديث ojúkẹ́ náà bá fọ́nà báwọn àdéhùn ọ̀gá oníta bá ń sọ nípa sẹ́ńtúrì ọgọ́rùn-ún ọdún èyí tó lóore jùlọ sẹ́ńtúrì tánàbí lò sẹ́ńtúrì tánàbí lò fún àtàwọn tàbí ní ọjọ́ ìdó nínú àdéhùn àbúlẹ̀ mi nà sọ́run àdébìnrin ọ̀họ́ ìròyìn náà sọ̀rọ̀ nìyí sábà ń sọ nípa àwọn tí wọ́n ń lò lórí nínú gbogbo èèyàn pátápátá ọ̀rẹ́ mímí ọgọ́rùn-ún ọdún sẹ́ńtúrì ìsẹ́mi lò pẹ̀lú àwọn àgbàdo ìdí ìsọ̀mọ́lẹ̀gbẹ́ ìrẹ̀lú náà lẹ́yìn náà àwọn tí wọ́n fọwọ́ tẹ̀lé wọn sẹ́ńtúrì tó tẹ̀lé wọn àtẹ̀gbẹ́gbẹ́ rẹ̀. adékọ́nà àdéhùn anábìyí ṣe ìbátò ọ̀rẹ́rí àfáwọn ọ̀rẹ́ èèyàn tó lóore jùlọ àwọn ìgbàgbé ni àwọn ìmọ̀ wọn kò ló lè ọ̀lápàyàn ni wọn lọ́gbọ̀n lọ́wọ́ àgbàrá ìmọ̀ ààbẹ̀ kọlọ̀bà ìjọba ونستعين النبي صلى الله عليه وسلم أو قال قال النبي صلى الله عليه وسلم الأنصار لا يحبهم إلا مؤمن ولا يبغضهم إلا منافق فمن أحبهم أحبه الله ومن أبغضهم أبغضه الله البراء طلب الجنة قلهم قولنا نبي كلمة وصفهم وما خير الله صلى الله عليه وسلم يقول الأنصار من إياما تنبع نبي الأنصار بين نبي والله àwọn ará àbúrò náà. láyé ní gómìnà mọ̀mínú ẹnìkan ò ní nífẹ̀ẹ́ sí wọn àdúgbò nípa ọ̀jẹ́ mọ́mìnì wọ́n láyé bùkún ìdóhùn ìlànà àti kọ́nà ẹnìkan ò ní kórìíra wọn àdúgbò nípa ọ̀jẹ́ mọ̀mìnì. àdékùkọ̀ ìdásí ń sọ báyìí lẹ́kọ̀ọ́ ní kórìíra wọn tàbí ń sọ ní ọ̀kọ̀ọ̀kọ̀ mọ̀mìnì فمن أحبهم أحبه الله إما النفسون فنقول لك ومن أبغضهم أبغضه الله إلا كلهم إلا كلهم فلهم كلهم فلهم فلهم كلهم فلهم فلهم كلهم أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال آية الإيمان حب الأنصار أقرنتك نقل بجا دولة فاندو olùgbàgbọ́ òdodo ní àpẹẹrẹ ìmọ̀ ni pé yóò ní kí àwọn àǹkọ́ wàá yàtọ̀ nípa àpẹẹrẹ ìmọ̀ pé mo náà sì kí n lágbájá àlùfẹ́ẹ̀sì náà olùkókò àǹkọ́ olùkókò ìlànà àǹkọ́ àdìbì Imam Bukhari lọ́gbà wá o tó máa rí ìlú kíkà Bukhari Muslim àwọn ẹgbà wá o. Nílùú Afẹ́ẹ́kà ní ẹ̀yìn àdéhùn lórí nípa àwọn àdéhùn àti àwọn àyà ètò wá níbi àtìmọ́lẹ̀ ipò táwọn tàbí wà ọ̀yọ́ wà nígbà náà. Bàbá wa Al-Hafiz Abu Bakr alkọ̀tì olùkọ̀tàdéyò. Bàbá ní àdáàlà tó sọ ábàlẹ̀ tàbí lọ́sọ̀ màdùn lọ́sọ̀ ìtàdé lè dáyé láwọn wà ẹ̀sọ̀dárí wà ẹ̀sọ̀dárí àǹtọ̀ àwọ̀sí wà ẹ̀sọ̀dárí ìdáhùn. Ṣé máa sọ pé tàbí báyìí lọ́ba àti ìgbìmọ̀rò àbí sáàbì ríyò ọ̀ ń gba àdéhùn bọ̀ ó ní sàbẹ kan náà àwọn sàbẹ ọsọ báyìí tọ́ba tẹ̀lé sọ pé sàbẹ ló ń gbà rí ìsìn wa jàhálà kò sọ àbẹ yìí lábàdé òwúrẹ àbẹ náà bá lọ. àyìnbó sàbẹ tó gbà rí ìsìn wa tọ́ba jẹ́ pé sàbẹ tọ́ba tẹ̀lé sọ pé sàbẹ lè kò tó ìdàgbàsá ìfẹsẹ̀múlẹ̀ àbí ètò ìyàtọ̀ wa. yẹn kí alẹ́ láti sọ àbá ìdùndéédé àwọn sàbẹ sábàtọ nípa àdáàlà al-istiqamatu fi din ó ní ìfẹsẹ̀múlẹ̀ títí nínú ẹgbẹ́ náà al-istiqamatu fi din wà ní ìlú a bákan náà ọmọdé àdéhùn yóò dà pé yóò dà ń gbọ́ sábàtọ nípa àwọn sàbẹ lábala ìjọmọdé àti níbi tẹ̀sí níbi ọmọdé àdéhùn gbogbo tí ó gbọmọdé àyè ìjẹ ẹgbẹ sára wọn sàlẹ. bàbá àbúmọ̀tò ìdàgbàgbà àbí òǹdàgbàgbà wọn ní ìdò ń déédéé àwọn sàbẹ sàbẹ tó máa ló máa ikú fẹsẹ̀ múlẹ̀ ní ibi gbogbo wa tá a mọ̀ náà látàrí pé bìtàdé lè láyè tàn án lálámù fúnra náà ló fi àdó ń déédéé yàtọ̀ sí lẹ́yìn wọ ìbáàrí ní àgbà àbájẹ́yìn ọlọ́run tún já mà pé ẹtí máa ń ṣe kókó tó òní wọn wọn má kó di ìdọ̀tí wọn má kó di ẹbọ wọn má kó di àwọn balabala wà ìyá ìlú dáhùn wọn ọlọ́run ló kú kà wọn lẹ́gbà tí wọn jẹ́ ìkànnì àwọn sàhárà níbi wọn sílẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ àwọn àlejò ìgbàlá. قلنا ما أخاف وعيبة من الآيات bàbá àti bàbá àgbáyé wọn bá mọ àwọn àyà kan àtàwọn àdéhùn wọn bó wá tó nà kọ́ ọ̀rọ̀. lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n á sọ pé láwùláwù yẹ̀rẹ̀ rí mìíràn lọ́ ìwà lọ́sọ̀rọ̀ lè yẹ̀ ní ìṣe mímọ dàgbà náà wò. kájọ sọ pé àwárí àdéhùn kankan àrí àyà kankan nínú àwọn àyà àtàwọn àdéhùn tá a wá. sáàbàrí nǹkan tí wọ́n fẹsẹ̀ múlẹ̀ sí òun déédé làwọn sàábé láwọn jábà tẹ̀lé ààrùn alẹ́sẹ̀ kánú àti àbẹ̀lẹ̀ ìtàn wọlé ààrùn wà lọ́sọ̀rọ̀ islam wà bàbá máàjì wà àbúwá wà kọ́sìlẹ̀ àbá ìwà àbùná والمنافعة في الدين وقوة الإيمان واليقين الخطرة على تعليمهم. طبعا يسير لكن آية tí ò sí àdéhùn kankan wọ́n wá lápẹ̀tọ̀ lọ́wọ́ wọ́n lè lè mọ́. ìṣe tí wọn dandan ó ti tó ìdíbí ìdíbí táwọn tàbí ti ń wà lórí ẹ̀ ó tún ní sáàbù ìdánilóńgbé ìkíní ọ̀rọ̀ ọ̀nà kéèyàn ó fi lé para ẹbí fìlú fìdúkìá fìyàwó fọmọ́lẹ̀ nítorí ẹ̀sìn. wọ́n ti yí wọ́n sábà fi sí àyè ìgbà láti tẹ̀lé wọ́n sábà fi nàlẹ́ yìí. wọ́n di hàn wọ́n ti àgbo lórí ọ̀nà ọ̀rọ̀. wọ́n ní sọ́dọ̀ islam wọ́n ti àṣẹ tó mọ̀ọ́mọ́ àtìlẹ́yìn kọ́nyájú wọ́n ti fún islam. wọ́n bá ti náà jì omi ojú wọn àmú ara wọn agbára wọn wọn nàbí lọ́wọ́. wọ́n lè àmúwá dúkìá wọn wọn náà ń jẹ́ àwọn tí wọ́n jẹ́ bàbá fún wọn nígbà ń pàdé wọn lójú ogun ọ̀pá wọn àwọn tí wọ́n jẹ́ ọmọdé ọ̀sẹ̀ sí wọ́n bá wọn jagun wọ́n lè lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ yàtọ̀ sílẹ̀ yìí wọ́n ti sèkà sí àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́run wọ́n kó wọ́n ti lè imán agbára ìgbàgbọ́ tí wọ́n ní bàbá wọn tó lóko náà àti yàtẹ̀yìn àmọ̀dájú tí wọ́n mọ̀ nǹkan ọlọ́run ìlú ìdájú tó wọn ní káàbù gbàgbé lẹ́yìn tí àníyàn yìí òun déédéé làwọn kan ara. ó tún ní káàbù di àti ọjà nínú zahajin pẹ̀ntọ́n náà kọ́lọ̀ máa ń tóbi àwọn àbálàbálà làwọn sáré. wàá nà ń káànù wàá nà ń káàfàtàn áfùdọ́lù mìjẹ̀mẹ́rin àlàmì mìjẹ̀mẹ́rin fàwọ̀kì nàbà àwọn. bákan náà ó tún tún ní káàbù gbàgbé àwọn sáré lòun gbogbo wọn pátá wọn ló lájú gbogbo ẹ̀dá tọ́nà ńlẹ́lẹ́ ìmọ̀lọ́. bákan náà lẹ́yìn àwọn ànábì ọlọ́run lẹ́yìn àwọn òṣìṣẹ́ ọlọ́run àwọn tí wọ́n kú lọ́lá tí wọ́n jẹ́ ẹni mímọ́ jùlọ tí wọ́n gbọ́ngbọ́ jùlọ àwọn tàbí òun. lẹ́yìn kan wá ní oṣù ìgbẹ́ níbi oṣù ìgbẹ́ ẹ̀jẹ̀ gbọ̀n sí àbúrò rán àrọ́ọ́rí ẹ̀já gbọ́n táwọn náà sọ nípa àwọn tàbí àtẹn tó bá fẹnu ṣáàtà wọn ẹ̀ bá pọ̀ tí ò dáadé wọn ó kọ̀wé láwọn ìṣòro onítọ̀hún àwọn olùgbàdì àwọn sọ pé ìdárò àyíká ọ̀rọ̀ tó yà yẹn tẹ́kẹ̀tọ̀ àhàdà ní àwọn àdìrò tó lè láàyè ìgbàgbọ́ sọ́ọ̀rọ̀ àbẹ́yẹ ọ̀tọ́lá fáwọn lánà àdáwò nàìjíríà pọ̀ ọba ní ìlú yálà ìwọ̀n àbọ̀nà níbi àbùkù ka àwọn tàbí níbi àbùkù ka ẹnìkan nínú àwọn tàbí oúnjẹ ọlọ́run ọ̀sọ̀gbà ọmọ àdéhùn ọ̀sọ̀gbà ọlọ́run ọ̀sọ̀gbà ọmọ àdéhùn fáánà yí a lọ màmá dájú pé a nà òkú sí ọ lórí ẹni náà kò sí èkó oríṣiríṣi àwọn àbá àkókò sí ọ àwọn kan ní àdọ́ọ̀lù ọ̀bí ẹ̀tọ́ ìgbọ́nù ẹ̀tí ọ̀nà ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn tó tẹ́tẹ́ mú ní láti rí i yẹn pé mẹ́yìn yóò mọ̀ sí ìlú kó ọ̀rọ̀ wọ̀nyí bẹ̀rẹ̀ òní láàánú tó mú ní láti rí i bẹ̀rẹ̀ bá. منافق كما يرى هنا إن المنافقين في ذلك الأفضل إلى النار تجددوا منافق فجرها فمن يقومون فجد ذلك فجد منافق إلى النار أجد ما رأيك بوتاتين بيجي ìyá àdúgbò gbogbo ẹ̀ bíbẹ̀ ìgbà kọ́ mùnàfíìsì ni bíbẹ̀ ìgbà kọ́ ẹni ìṣẹ́jú lónìí ìwájú ọlọ́run orúkọ ẹ̀ńtọ́nà ní ìfẹ́ ìwọ̀n kórìíra ẹ̀ńtọ́nà ní ìjọ yóò sí olùwọ́n dínà sí. وذلك أن الرسول عندنا حق والقرآن حق وعندنا أدى إلينا هذا القرآن والسنن أصحاب رسول الله صلى الله عليه وسلم وإنما يريدون أن يخرجوا شهودنا ليبطلوا الكتاب والسنة والجرح بهم أولى وهم زنادقة أبا أقول لك ومن تلك wọ́n ní pé nígbà wọn ká sọ pé ṣe ìdí ìdí wọn ẹni àánú atẹ́sí ẹlẹ́gbẹ̀ẹ́ ẹ̀dá mọ̀nàfẹ́kì ìṣe àfihàn Islam lẹ́gbẹ́ kékeré ní lábẹ́nà ní káwọn ó pè bẹ́ẹ̀ pé anàbàkú làbàkú làwọn àlejò ọ̀nà àyìn dáná. oníkè òṣìṣẹ́ náà wà lórí ọjà àkọ́ òṣìṣẹ́ náà lórí lórí wọ́n kọ̀ án àkọ́. kùránì náà dákan náà pẹ̀lú ààrùn àkọ́n ọ̀rọ̀ náà mímọ́ ọ̀rọ̀ òdodo ni. wàyí nana ada ilẹ̀ ìdá ada kùránì àwọn tí wọ́n mú àmọ́ kùránì àwọn tí wọ́n mú kùránì dọ́dọ̀ wa àwọn tí mú dọ́dọ̀ wa kò sí bí ò ṣe dáhùn ọ̀dọ́ náà. ìró wọn tí wọ́n fi ń bẹnu àtẹ́ lu àwọn sọ̀hábà ni pé yòrí lónà àyè òkèlè dáná àwọn tó ń jẹ ẹlẹ́rìí wa tó ń wọn pé ìwádìí ẹ̀rọ ọ̀rọ̀ lọ́ni o àdéhùn ọ̀rọ̀ o wọn ni pé wọn ò kọ́kọ́ wọn àti ẹ̀dínkù náà ẹni tó lọ́dà lọ́dà yẹnni pé pàṣẹ bá ti lè wú ẹrù àtẹrù àwọn ìpàdé ipa tí a máa ń kùránì tètè wá adékò kùránì èsì ọ̀rọ̀ òdodo mẹ́nu àbí ìsè èsì ọ̀rọ̀ òdodo mẹ́nu èsì ọ̀rọ̀ àbíbí mẹ́nu. ẹ̀ ń bá ìsè tí wọ́n bá ti lè rí súnà wò ní á rí kùránì wò lulẹ̀ lọ́jọ́ ìlú ìgbà. wàlìjáde ló rí àwòlá àwọn dandan lẹ́yìn ká bu ẹnu àtẹ́lù àwọn lẹ́yìn ká fẹnu dáàtà wàhùn ìgbà àwọn dáadáa lẹ́yìn àwọn dáadáa lẹ́yìn àná àwọn ìdáfẹ̀kì olórí ẹ̀dá òní wọn ṣe. ọ̀rọ̀ táwọn afọ àkọ́wọ́ pọ̀ ẹ̀jẹ̀ àwọn ìgbàlọ́ wáyé ìgbàlọ́ yìí ẹ̀jẹ̀ àwọn òbí òṣèlú pé àmọ̀ náà àbáfẹ́fẹ́. kọ́lẹ̀ ìgbìmọ̀ ìbùsẹ̀ kéèyàn rahmatulah alayhi. قال والصحابة كلهم يدرون إذا أهل السنة والجماعة gbogbo àwọn tààdé pátá ohun déédéé ni wọn ò lọ́dọ̀ àwọn àárò tó lọ ọdọ náà àwọn tí wọn gbé sínú àdúgbò dání àwọn tí wọn jẹjẹ àwọn àtàwọn sáà ló sọ pé àwọn ni wọn wà lẹ́yìn náà nígbà tí ìjọba rẹ bá pín sọ́nà mẹ́tàléláàádọ́rin. lèmi àgbọn ìtọ́jú orí bẹ́ẹ̀ ni pé ọlọ́run yìí mọ̀ ń pọ̀ nínú ìdíra rẹ̀ ní àwùjọ àdàlàkùnrin. وبما نطقت به السنة النبوية ذو في المدح لهم في جميع أخلاقهم وأفعالهم yàtọ̀ kọ́nà ọ̀gá oyún anábì náà sọ dáadáa tó pọ̀ nípa àwọn ìpàdé oyún wọn á pọ̀ níbi gbogbo ìwà wọn pátá àti níbi gbogbo ìṣesí wọn pátá وما بذلوا من الأموال والأرواح أصلا ذلك أمور مثيانا بيتنا أمور بينتنا اليوم بين يدي رسول الله ودل الجنب صلى الله عليه وسلم كن طبعا تنزل إليه ربك فيما عند الله من الثواب الجزيل الجميل ìtúwà ni pé wọ́n wá lọ́dọ̀ ọlọ́run fún àwọn ẹ̀sìn ẹ̀sìn tó pọ̀ tó mú mẹ́wàá. wàá nínú ìṣẹ́jára báyìí náà ń bá àdáwọ̀ àlẹ́ ìsàlátù wàsálà ṣùgbọ́n tó wá padà tẹ̀lé láàrin wọn sàábà ní pàtàkì lọ láàrin Imam Ali àti Muawiya eléyìí kọ̀ọ̀kan wá ká má dàbí o. yẹn ní kíkà bá ń sọ nípa òṣìṣẹ́ lọ́wọ́ àwọn sàábà àwọn sàábà ojúṣe tèmi àti ẹtí wọn èkéné àgbàjọ alágbèmọ̀lẹ́yà wọn tàbí wọn ádámùkàrà ìyá tèmi àgbọ̀dọ̀ fún ìgbà tàbí. ìkẹta sábàtì ń gbọ́ sẹ́ńdá ọkọ̀ ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan ní wọn amọ̀tọ̀rọ̀ ti lọ sọ̀rọ̀ wọ àná rọ́ọ̀dì lọ sọ̀rọ̀ wọ àná rọ́ọ̀dì lọ sọ̀rọ̀ wọ àná táìpọ̀ nìyẹn rọ́ọ̀dì lọ sọ̀rọ̀ wọ àná ojúṣe tí a sábà lọ́kàn lẹ́nu tabawari tó fẹ́ máa fẹ́ búra ẹnu àbùkù kàwùnà àbùkù báwọn ọmọ á dá àbùkù mọ́ àwọn ẹni pàtàkì náà àwọn ẹni ìlú náà àwọn tí wọ́n dúró tànàbí náà àwọn tí wọ́n dá àbùkù ànábì náà àwọn tí wọ́n dá àbùkù ẹ̀jẹ̀ ọlọ́run àwọn kọ́nà ńlọrun tí ìsàkálẹ̀ ìbẹ̀rẹ̀ ìgbà. bọ̀dá lẹ́kọ̀ọ́ lọ sí bá ẹ̀sọ́ lọ́wọ́ ẹ̀lọ́run ló bá wà dáwọ̀. àwọn sàlẹ̀ ìdúntà àwọn ẹ̀mú ṣáàtà ò bẹ́ẹ̀ bá ṣe àpọ̀ ẹ̀mú tí ọ̀gá dẹ́nà tó ń pa àwọn sàlẹ̀ òkú ọ̀rọ̀ ni wọ́n ti máa ń fi inú o lọ́kàdà àti àti ربنا لا تدع فينا ولا نعمة شقيا ولا مسرولا ولا محروما لأن ذلك يا أرحم الراحمين يا رب الرحيم سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك